وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wọn àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi rabbil alamin. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. Ọba hànà máa ń lè ìsá tí làwòrò bí dáyà. Ẹgbẹ̀sí ọlọ́run ọba ọba tí ò ní bẹ̀rẹ̀, a ń bèlè ká máa wá retí pé òpin fẹ́ dé bá. Ọba hànà máa lè ìsá tí làwòrò bí dáyà. Má ọlọ́run ọba náà. Wà láàlágò hàdùn wà láàní háyà. Gbogbo ń táwa bá bẹ̀rẹ̀ ló máa ń ní ìparí àparí tẹ̀síro wa, náà la fẹ́ fèlè ṣe. Láàlágò hàdùn wàlá Bẹ́ẹ̀ náà nàwa náà ta bẹ̀rẹ̀ nǹkan láyé àti táwọn èèyàn mọ̀gbà ta bẹ̀rẹ̀ ìgbà kan náà lòpin tiwa kò sópin fọ́lọ́wọ́n ọba o. Afẹ́lẹ́ yìí náà kíra wa fi wọlé lónìí. Ramadan wa náà bẹ̀rẹ̀ kọlọ̀kọ́ gbá ní àìbádà fún wa a ní ká sáré kálà kásọ̀ gbogbo ń tàà ti ṣe fún wa nínú tẹ̀sẹ̀rọ yìí láti bẹ̀rẹ̀ sọ́rọ̀tọ̀ fún àbẹ̀rẹ̀ dé ìparí rẹ̀ kákan tán fi rán látara pọ̀ náà ni ọba tó pẹ́ tó sí. Alhamdulillahi fàtírí samawati wal ardi. ìdúpẹ́tọ́ láwọn bá dá yìí ó ṣẹlàyé bẹ̀ pọ̀ lòun dá sánmà lòun dálẹ̀ ó dẹ̀ yẹ mọ̀ ń bẹ̀ ipò wọn lọ́wọ́n ọba o òun náà lòun dá àwọn màlẹ́kà tó ń ṣe wọ́n oníyẹ méjì oníyẹ mẹ́ta oníyẹ mẹ́rin. ìyá ti mọ́fínà wà fún làzàwàrúbá. gbogbo ilé náà lọ́lọ́ ìtọ́lọ́run ṣe fún wa pọ̀ àwọn àlẹ́kà wọn ọlọ́run àrà lòun dá pẹ̀lú pọ̀ fún wọn níyẹn bó ṣe ṣàn ilé dára ní nínú àwọn ètò ọlọ́run ọba ni nínú ayẹ̀lẹ̀ kejì tó tẹ̀lé bẹ̀nà lọ́lọ́run bá ti ń jámọ̀ pé ma yaftahilahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́run jámọ̀ náà pé tóun ọlọ́run bá ti ṣílẹ̀kùn dáadáa fẹ́ dáa tóun ṣílẹ̀kùn ìmọ̀ owó àbígbà láàyè kan àbípò kan láyé fún ni ó lẹ́nìkan ò lè tí bẹ́ẹ̀ náà lẹ́ni tó ọlọ́run bá ti máa tí wọ́n láwọn bọ̀ jẹ́ kọ́nà ńlá fún láyé. ma yumsiki fala mursila lahu min ba'dihi. ọlọ́run jẹ́ káwọn pẹ́nì kankan ò lè lànà fẹ́ni tí wọ́n láwọn bọ̀ bá lànà fún gbà fọ́lọ́run èyí tó kàn ẹ́ náà ní tiẹ̀ èyí tí ò tí kàn ẹ́ kì í ṣe má bínú ẹlòmíì má dẹ̀ sáré pàákìràkìtà bó bá ọpá bó bọ̀ bú lẹ́sẹ̀ ẹ̀kọ́ ta kọ́ nínú àyà iná nìyẹn. Láàyò náà sùnlẹ̀ kúrú ní ìmọ̀tálọ́hì àlẹ́ikọ́m. Bákan náà ọlọ́run tó wá já mọ̀ pé ká máa rántí àwọn ìkẹ́ àti ìdẹ̀ra tó ń ṣe fún wa o. Àǹfààní tó wọn ọlọ́run bá ṣe fún wa pọ̀ rẹpẹtẹ kò ṣeé kà o. Ká máa rántí ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lóru ní gbogbo ìgbà. Ọlọ́run ó wá ń bèèrè bàbá lẹ́nìkan ní. Àlìmí ní kọlẹ̀ kí ní gbẹ̀yìnrú lọ́kì ẹrùzù kùnkùn mìíràn sámà ìwà ọ̀rùn. Ọlọ́run náà bá lẹ́nìkan tó tí lè pèsè jẹ́ mú fún wa lẹ́yìn ọlọ́run ni àwa náà mọ̀ pé sí lẹ́yìn ọlọ́run kò tún sẹ́nìkan tó tún jẹ́ ọlọ́run àtúfọ́ ọlọ́run.

àníkọ́yé ṣòkú kan yé ṣe àfìdáwù kọ́yé sàdádálẹ̀ kí wọ́n yé ṣe bí dáa àníkàwọn èèyàn jìnnà tó lè jíjọ tí mímọ̀ ṣìnà ṣíṣe tẹ́tẹ́ títa táwọn èèyàn bá wá ń pe gbogbo táà ń sọ ìtàn pè lónírọ́ ọlọ́run ti sọ fún anábì náà pé tọ́bá pẹ̀lú ní ọ̀rọ̀ tí ẹ̀kọ́lá kọ́kọ́. bí bá ti rúsù lómi nǹkan bùlí ká. ṣùgbọ́n tọ́lọ̀ ń wá fi parí ọ̀rọ̀ náà ni pé. wàláhì tó rẹ̀ já ìlú mú. ọlọ́run gbogbo ọ̀rọ̀ ọ̀dùn ọlọ́run bá ní gbogbo ẹ̀ sì ń padà bọ̀ lẹ́yìn Ọlọ́run ni mo pẹ́ èèyàn, àdéhùn tó wọn Ọlọ́run bá ṣe fún wa, Ọlọ́run ló dúdú ni. Ọlátẹ̀gúnrànàkúnmọ́ ní àyàtì dúnìyà. Ẹja máa retí àdéhùn Ọlọ́run pé gbogbo ẹni tó bá ṣe tọ́lọ́run ń bọ̀ wá rí kẹ́, gbogbo ẹni tó bá ṣe ohun tí ò dá ń bọ̀ wá jẹ́yà, Ọlọ́run ni ẹ má jẹ́ káyé wá tàn yín. Wọ́lá àdùwá. Lẹ́yìn náà lọ́lọ́n tí wá sọ fún wa pé inna ṣetán alákùnmọ̀ àdúwùn, ọlọ́n ní èṣù tẹ́rí yàn sáyí ni. Bàtẹ́kẹ̀bẹ̀rẹ̀ àdùwá. Wọ́n ní káwọn náà mú lọ́ta, ẹni ó wá ṣe tán wá níṣẹ́ èṣù ni ìwò mọ̀tẹ́lẹ̀ ń pọ̀ tá ẹ̀lẹ̀ ṣù. ìnàmá èṣù ló tiẹ̀ tó fi mú tí tó fi ṣe ṣìná tó fi pààyàn. fọ́tẹ̀kìdù àdúwà. ẹ̀rọ ló tiẹ̀ tó fi lọ́n tójú bọlé tó ń ṣáájú tó ń tó kù. ìnàmá yẹ́dẹ̀ àìhẹ̀sìbàrò ní ẹkùnù mi ní àṣà àbí sàáyìn. ọlọ́ni èrè tẹ́ṣù fẹ́ jẹ ni pé ó ń wá àwọn tóun fẹ́ kó lẹ́yìn táwọn jọ fẹ́ wọná ajibudu ní òwe ní kúnra ní má jẹ́ kéṣù bá ti ẹjẹ́ sí alladhina kafaru lahum azabun shadid ọlọ́run wa já mọ̀ pé ogbọ́n tó bá tẹ̀lé iṣu ọlọ́run níyà tó ní pọ́n bẹ fún wọn o alladhina amanu wa amilu salihati lahum maghfiratun wa ajrun kabir wọ́n ní bákan náà gbogbo ẹni tó bá wá tẹ̀lé tó ọlọ́run tó kírun tó ń gbàwẹ̀ tó ṣẹ̀sìn tó mọ ọlọ́run lọ́kàn tó pàbàjẹ́ tì tó ń ṣe dáadáa ọlọ́run ẹ̀sán tó pọ̀ ń زين له سوء عمله فرآه حسنا ìmọ̀ mi tún rí tọ́lọ ń já mọ̀ ó máa sábà ṣẹlẹ̀ sáwẹ̀ díyàn láyé ọlọ́ni ẹ̀rẹ́ ẹni tó ṣù sọ iṣẹ́ ẹbí di iṣẹ́ lójú rẹ̀ tó náà wá ríṣẹ́ ẹbí níṣẹ́ rí oríwà bàjẹ́ ní nǹkan dáadáa

ó ń káwà náà lára ó ń dùn wá ó ń dùn wá wọnú ṣan bí gbogbo wà títà ń ṣe kó gbogbo yí padà ṣùgbọ́n àníkàpá bẹ́ẹ̀. ọ̀lá jẹ́bẹ́ àbẹ̀nà fúsùkà lẹ́yìn mùsàtàrọ́ ti ní iná lọ́ha alìmọ̀ bí máa yá sínà ìrìn.

dáṣe gbé yẹn orí wọn lọ́ máa fi rù ya wọn níjọ́ gbílẹ̀ kí á mọ̀ kò sẹ́ni tó rẹ́ bá wọn rú Wallahu khalaqakum min turabin. Ọlọ́run jú ibi tó ń ti dá wa fún wa. Min turabin. ní wa. Thumma min nutfatin. Lẹ́yìn láti inú tó jáde látara bàbá sára àyà tó wá gbé sínú ti ń jẹ́ oyún tèmi àtẹ́ náà ti jẹ́ bẹ́ẹ̀. Wàlá

àásìbò fún wa. a sọ̀rọ̀ ilé náà nípa omi òkun àtomi ọ̀sà báwọn méjèèjì ṣe pàdé bódẹ̀ ṣe jẹ orí lọ́tọ̀ọ̀tọ̀ tọ́lọ̀ wá sọ méjèèjì tó fi wọ́n dára ọlọ́run sí ilé náà fún wa nínú áyà nínú súrà iná bákan náà. wa min kulli yìí tó dàbí ẹran yìí tó jẹ́ pé ẹran ni wọ́n ní jíjẹ ṣùgbọ́n inú omi ni wọ́n ń gbé gbogbo náà ló kúnú ẹ̀. àtàwọn nǹkan tá à ń wọ̀ sọ́run tó kúnú omi ẹ̀ náà. wàtàrọ̀ ìlúfòlì káfí yóò máa wá àkẹ́ wọn létẹ́ bí jẹ́gú mi ń fàdílé yìí wà láàlẹ̀ kó mọ̀tẹ́ ìṣòro. ọlọ́run fẹ́lẹ́ náà ṣe wá sí fún wa láwọn oríṣiríṣi àǹfààní eléyìí táwọn ẹ̀dẹ́ àti tààrí lórí ilẹ̀ ìkẹni látọ̀dọ̀ ọlọ́run kábàlẹ̀ máa fi dúpẹ́ fún ní ọ ó wá jámọ̀ ìpó ọlọ́run máa ń fi òru wọnú ọ̀sán ó wá tuntun fi ọ̀sán wọ náà rú. Kùlú yẹ jírí ilẹ̀ ajálẹ̀ Mùsàmá. Ó ní bọ̀wọ̀n ṣe ṣe yìí, oníkálukú ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀kọ́ lóra wọn, àṣẹ ọlọ́run ọba ní kò ní ìtọ́sán. Ọlọ́run wá ń fi Ìwọ náà súnmọ́ bí kò wá fèsì sílẹ̀ yìí, àwọn tí wọn náà ń pè tó ń sìn lẹ́yìn ọlọ́run, èwo ló ṣe èwo ló lè ṣe ẹ bá dára yín láàmú mọ́ kò sí táwọn kan náà tó bẹ̀ láti ṣe n tó kéré jù láyé apá ẹni tí wọ́n ń sin apá rẹ̀ ò dáa. ìjẹ̀dẹ̀ ìhún. tẹ bá wá ń pè wọ́n. ìjẹ̀dẹ̀ ìhún. tẹ bá ń sìn wọ́n. láyé sùmọ̀rì ìdún àákan. tẹ ń darí àdúrà yín àtijọ́ sí sọ́dọ̀ wọn àwọn kan yẹn ò gbọ́ o. wàláwọ́sẹ̀ mi ìhún

ọlọ́run ní kó máa sì kí wọn náà máa ṣàṣìdànù jẹ́ náà. ọlọ́run wá ń pe ara ẹ̀dẹ́ ènìyàn. antumul fuqara ila Allah. bóyá òun wá fẹ́ dìnnà eléyìí ọlọ́run láì ní ni wá. Allahul ghani. ó wá ń bèrè pé ṣáà ti dá gòtè náà òun náà ní ń bèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló ní tó ní. Allahul ghani. ọlọ́run wá náà nìkan lọ́bọ lọ́rọ̀ òun náà nìkan lọ́bọ lọ́rọ̀ wà ní tán òun ọlọ́run. yasha yulhibikum wa ya'ti bi khalqin jadid. bákan náà

Allahu akbar kabira. Wala taziru waziratun wizira ukhra. Tọ́, má rò pé bóyá ẹnìkan ló máa bẹ́ ẹrú ẹrú ìyá ẹ̀ṣẹ̀ rẹ̀ ìwà ló ní ọ. Wọ́n ń tẹ́dẹ̀ ìmùtìkọ́lẹ̀ tún ní láàrínlẹ̀ha. Wọ́n ń parọ́ fún ẹni kí wọ́n bẹ̀ ṣe ẹ̀jẹ̀ rẹ̀. Yúmọ̀lù mi ní kò ṣe òwòlà òkà nàdà kùnrin bá. Kó ṣe lè wọ̀nká nínú ọ̀sùn mẹ́ tó kódà kó jẹ́ bí ẹ, kó jẹ́ ìyá ẹ, kó jẹ́ bàbá ẹ, ìyá ti ẹ wọ ni wàá jẹ́ ẹnì kò lè bẹ́ gbé. Nàmá tó ń dirú lẹ́bí náà yà kẹ́sà ọ̀nà rọ̀bà bí lọ́kọ̀yìn bí wàá kọ́ mú sọ́lá. Ọlọ́run wá ń jẹ́ mọ̀ ipò wọn ọlọ́run bá ń ṣèṣí tí gbogbo ẹni tí ó mọ ìmọ̀ ìpé wọn ọlọ́run bá ń bẹ wọn ọlọ́run bá dẹ̀ nímọ̀ nípa ọgbọ́n tó pamọ́ ìṣítì rẹ̀ lè jẹ́ wọ́n náà tètè gbọ́ kó jáwọ́ kúrò níbi tọ́rọ̀ àbọ̀ òfẹ́ kó máa sílọ́run

ma yastawi al-haya'u wala al-amwat. Àdẹ̀lẹ̀ fi ye wọ́n kú kò ṣe wéra wọn. Inna Allaha yusmi'u man yasha. Ọlọ́run ní gbogbo tó bá wọn kó ń jẹ́ kó gbọ́ ló ń gbọ́ ohun tó wọ́n bá fẹ́ kó gbọ́ kò ní gbọ́ o. Màmá fi lẹ̀kùn bò. Kò dẹ̀ rọrùn fún wọn láti fi ń tó wà náà kú ò lè bú lọ́rọ̀ gbọ́ ní àǹdà ìlànà dé àwọn tí wọ́n ti gìnà tí wà sí òṣìṣẹ́ lára wọn yìí ìwọ jíṣẹ́ fún wọn ni òṣìṣẹ́ tó ara ni àrùzálínà kàbílẹ̀ hákì bá ṣe ìran wà nàbí rán pẹ́kànnà nínú tọ́lọ̀ bá sọ fún wa pé wọ́n rán ànábì ní òdodo ló ń gbélé lọ́pẹ́ wá fi pèpè sí fáwọn èèyàn láyé o wọ́n mi ní ọmọdé ní

Ọlọ́run náà tí wọ́n wá kọ̀ tọ́ gbà yẹn, òun wá gbá ọmú pẹ̀lú ìyà. Fàkẹ́fàkẹ́ nànà kí yìí. Ọlọ́run bá ní jẹ́ kí wọ́n náà jẹ ìyà, jẹ́ gbọ́ kó yé padà lónìí kó yé ṣèbàjẹ́ mọ́. Alámútàrọ̀ annáwọ̀ rà ń zalamínà sàmà ìmá àà ìbéèrè rẹ̀ látọ̀dọba tó dá ìmì àti ẹ ṣé wọ́n náà rí pọ́lọ́ ọba ló ń rọ òjò láti inú sánmà ní. ó wá ń jẹ́ káwọn oríṣiríṣi irúgbìn jáde láti inú òjò tọ́lọ̀ ń bá ní kó rọ̀ yẹn. àwọn irúgbìn ló ní ìrànràn pẹ̀lú kọ́lọ̀ tọ̀tọ̀ òní tọ́lọ̀ bá ń dá látara òjò tó ń rọ̀ sínú ẹ̀ mọ́kútẹ̀lẹ̀ fún ní alúwànù kàtàlík. bẹ́ẹ̀ náà ni látara òjò tọ́lọ́run bá ní kó rọ̀ yẹ ọlọ́run jẹ́ àmọ̀ pé wọ́jà annamina lima ikulla ṣe ni hajji ọlọ́run látara omi òun náà ní gbogbo nǹkan tó ń ṣẹ̀mí máa ṣẹ̀mí àwọn èèyàn náà ń survive látara omi tó ń dúwà látọ̀dọ̀ ọlọ́run wọ́n náà máa ronú sí gbogbo àwọn nǹkan rúfin àwọn ẹran ọ̀rọ̀ ńlá wà rèé látọ̀dọ̀ ọba tó dá wa ó lẹ́ni tó yẹ kó páyọ̀ ọlọ́run ọba jù náà náà wà fáà bẹ̀rù ọlọ́run. Àwọn àzízù nìkan fún. Àpá àyè mu tí máa yé ṣe ṣìná máa yé jalè mọ́, yé yẹṣẹ́ wò mọ́, ṣóògùn mọ́, àfà àfà yé pọ̀fọ̀ mọ́. ye ṣèwé odò fáwọn èèyàn mọ́ yé ṣàdádá lẹ̀ mọ́ ìwọ ọlọ́run bá ló yẹ kó páyà ọlọ́run jù àtẹ̀mí àti ẹ̀ta kíta fà. ìnàlẹ́bínà yẹn ti lù nà kíta àbámọ́ọ̀kì. ọlọ́run ní àwọn tí wọ́n ń ka alukurani fáwọn èèyàn láyé. wà á kọ́ mu tí mi máa gbọ́sá kọ́ni àgbọ̀mọ̀sẹ̀ rán wá bò wọn Yàrùjúnà ti jẹ́ ọ̀rọ̀ta láǹtàbú. Ọlọ́nà àwọn tí wọ́n rí báyìí, tí wọ́n rò kan náà ni wọ́n kan òwò kan tí ò ní parun ni wọ́n ṣe pẹ̀lú Ọlọ́run. Ọlọ́nà máa máa ń ṣe lè ènìyàn ni ọ láti lè fi fún wọn nílá dá gbogbo tí wọ́n gbáyé wọn ṣe ọlọ́njá ṣe rí kábà gbáre o. Àlẹ́bí àwọn haina ilé ìkàmínà ìkìtà àbí huwa al-haqqu musaddiqan lima bayna yàdé. ọ̀nà ọlọ́run bá tó ránṣẹ́ tó ń fi alukùránì ránṣẹ́ sáà náà bí sallallahu alaihi wasallam ìwé yìí tó ń fi ránṣẹ́ ìwé òdodo ni o àbí wàá di mistake nínú alukùránì rí. kọ́lé máa bẹ̀yìn náà yàdé. ìwọ náà ṣáà rí pé bó ṣe ń bínú ọlọ́run tó ń bínú islam tó ń basir. ọlọ́run wá fọlùkùránì náà ṣe fi fún wa ní ìrò gbogbo tá a dẹ̀ ń ṣe pátá lòun rí lòun dẹ̀ alladhina safayna min ibadina. Ọlọ́run àwọn èèyàn kan rèé, àwọn jogun dáadáa lọ́dàwọn ànọ́bì Ọlọ́run. Àwọn yọ ọmọ tí wọ́n tí wọ́n dẹ̀ yí padà lọ́dàwọn àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn. Àwọn kan wá ń bẹ nínú àwọn tí wọ́n tí wọ́n ẹlòmíì wọn, òun ó bukúrú kò pin tó yẹ kó tẹ̀lé. Wàmínú adẹ̀rí nínú wọn tí yẹ pé òun ṣọ̀ranyàn ni kò mójú tó náfìlà rárá. wa minhum sabiqun bil khayrati bi idhnillah. bákan náà ń bẹ nínú àwọn èèyàn tó gbọ́ wà sí ìgbà náà òun ṣoríire yẹn tán ni àtọ̀ranyàn àti náfìlà gbogbo ẹ̀ ló gbájúmọ́ bí rọ̀mọ́dá mi ṣe ń délẹ̀ tán yìí ó tún máa bẹ̀rẹ̀ sí gba Monday Thursday thirty forty fifteen títù ṣàwálì mẹ́fà tó wà lẹ́yìn Ramadan ó ti palẹ̀ rẹ̀ mọ́. Àlìkà wal fadlul kabir. Ẹ sọ́ra bá ní kó rírí rẹ̀ iṣẹ́ orí nínú lóṣù. Jannatu adnin yadkhulunaha yusallawna fiha min asawira wa lu'lu'an wa libasuhum fiha harir. Oríire táwọn ẹni náà wá ṣe tó jọ bọ oríire tíyàn máa ń ṣe tínú máa ń dùn sí, òun náà ni kéèyàn máa palẹ̀ mọ́ tí wọ́n náà fẹ́ wọ̀ já ìbẹ̀lẹ̀ ní àtẹ́ náà fẹ́ wọ̀ láfi ní kátórí rẹ̀ pọ̀. wàkọ́lù hazen. ọmọ àlìjá náà nínú ọ̀rọ̀ tó máa mú bẹnu jọ náà ni pé ọlọ́run mo dúpẹ́ fún ẹ ìwọ lọba tó mú bàlújẹ́ kúrò fún mi àti bàlújẹ́ wà láyé àti kò ìdùnnú ni àwa máa ń rántí gbogbo tó jú rí láyé àmà dúpẹ́ fọ́lọ́. lẹ́rí àhàlà náà dáwọ̀ ìmùkọ́ mọ́tí láyà máa sùnà fi ha wà láyà máa sùnà fi ha lógo. máa dúpẹ́ fọ́lọ́ tó já padà lẹ́tọ̀ọ́ sí ilé ilé ìkẹ́ ilé ìgbádùn ilé ayọ̀ ilé ìdùnnú yìí ibi tí ò ti ní sínira kò ní sówẹ́rẹ̀ mi ara ń ro inú ń ro ojú ń gún mi etí ń ro mí imú ń dùn mí kò sí lálẹ́ jẹ́nà o. walladhina kafaru lahum naru jahannama la yuqda alayhim fayamutu. ọlọ́run ní ṣùgbọ́n ọmọ nájọ́ náà àwọn awọ náà àwọn awọ ọ̀nà náà máa retí ikú ikú ò wá nípa wọn. wala yukhaffafu anhum min adhabiha. ìyà òtú wa ní mọ níwọ̀n tó bá lùyàn gbà mí láti wá bẹ̀rẹ̀ sí ìdẹ́ pé ó ti ń jẹ́ láti ẹ̀kọ́ ẹ̀dẹ́fún يكفرون ọba ní bọ́rọ̀ gbogbo kèfèrí ṣe máa rí ìrẹ́ ìyà ní ọmọ ọmọ yẹn sọ́rí kúnà fi hàn ọlọ́run ọmọ náà gbogun tánjọ́ náà kó ah, ọlọ́mọ ṣe fi máa tẹ́lẹ̀ ìjẹ́ náà náà mẹ́lì sọ̀rẹ̀ hànígẹ́ ìrọ̀lẹ̀ fi kúnà náà ọmọ wa ní kẹrù fi ṣe máa ń tàdà kẹrọ wájá akọmọ nàbí ọlọ́run kò ṣeé ṣe máa ti sọ fún ẹ òjíṣẹ́ ti jíṣẹ́ o ti gbọ́ wà tó ti gbọ́ pé òdodo ó kọ ògbà ní òjí padà ní. kílódé tí wọ́n náà gíràn báyìí wà sí ti tó yẹ kó yí padà. ọlọ́run ọba tó nímọ̀ nípa tó pamọ́ má ló mọ ọkọ̀ọ̀kọ̀ mọ́ yé yẹ wò mọ́ ìwọ́n náà lé yé lọ mọ́ tó wà nínú ọkàn rẹ̀. wọ̀lẹ̀ mi jẹ́ àlàkùn mọ́kànlá ìfọ́fìlà ọba tá ń sọ iná lọba tó dá wa tó fi wá rólé lórí ilẹ̀ ọ̀nà kàfàrọ̀ fún alẹ́ yìí kún fúrò hó ẹni bá wà lórí ilẹ̀ ayé tó bá ń dalẹ̀ rú olóní òfú rẹ̀ o ìdúlé káfíhì iná kú fúrò hó mú ìdárọ̀ bí ìlà àmàkọta ọlọ́ni ní dáyérú tẹni tí ò sí wọn lọ́n dáyérú olólòfó rẹ̀ nìkankan lónìí ìdúlé káfíhì iná kú fúrò mú ìlà àkọta rọ̀ ọlọ́ni wọ́n ló kàn ní ìbínú tó ń fi fa ìbínú bínú ọlọ́run lera rẹ lórí ìwọ́lódẹ́ ọ̀pọ̀ òkúrí rẹ rẹ lórí. Kùnà ìtùm ṣúrọ̀kẹ́ àkúmúlẹ́bí iná tẹ́dẹ̀ ìrìnà mi dùn nílá. Ọ̀rọ̀ wọ́n rí ọlọ́run ẹwọ́ tẹ́ ń sì lẹ́yìn ọlọ́run. Àrúni máa dàkọ́ lákú mi náà lárúdì. Ẹ wá fi nǹkan tí nǹkan náà dáhàn wá o. Àmìlàhùn mi ṣe ní kò ń fi sàmà wá. Ọlọ́run tí wọ́n gbójúlé lẹ́yìn Allah wá sọ ṣó ló dá sọ́mọ̀ ní àbíkú ló dá. Àmìlàhùn mi ṣe ní kò ń fi sàmà wá. Àbúrò àtọ́lọ́ ni wọ́n jọ dá sọ́mọ̀ ni wọ́n sọ fún wa. Àwọn àtẹ̀yìn náà mú kìtàbà ọmọ aláàbá ìsìnà tẹ̀mí ní orí. Àbí wọ́n níwé ẹ̀rí kan tí wọ́n fi ń pèpè kò sí àlùkùránì níwé ẹ̀rí kan tó kù láyé. Bálí ìyẹ̀ ìdùn zọ́ọ́límù náà bá ẹ̀dùn bá àgọ́ ní ìlà gùrúrọ̀. Àwọn jámọ̀ yìí pé àwọn kèfèrí ọkàn ń ti sọ́mà tilẹ̀ mú tí òfin jábọ́ tí òfin jábọ́. wàlà ń zàlàtà. tó bá wá já sí pé sọ́mà jábà bílẹ̀ jábọ́ tálẹ́ tó fẹ́ sí mú. ìnà musaka wù máa mi ní àhádé mi bá di kí. kò ní àbọ̀ wọn lọ. ìnáwó kánà hàlì mànàgọ̀ fúnra. ọba tó ní sùúrù lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ dé. wà á kọ́sàmú bí akọ̀sàmú bíláàhì jahada ìmáni ní àwọn ìyàmà wá búra lórí irọ́ láyín jà ọmọdé bí i tó ẹ́pò jíṣẹ́ wá sọ fún àdàbáyé padà ẹ̀yàkúnnù na náà pẹ̀lú ẹ̀ ni wọ́n gbọ́ o bìkì bá wọn fi lọ́rùn bí ọlọ́run ní gbéraga ni wọ́n wà kí ah, wọ́n sẹ́yìn ọ̀dọ̀ wọn jẹ́ lérò kérò wọ́n láyẹ̀ kú lè máa kírùn sẹ́yí ìlà àbẹ́ ahìlẹ̀. Ara ń gbogbo ètò kéèsì ohun èrò kérò àwọn náà náà wà búrú ara wọn. Àlẹ́ yà ń fòrò na ìlà sunnata lè àwọn ni. Àbọ̀rò pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sáwọn tó ju tó ṣẹlẹ̀ sáwọn tí wọ́n darí wúlà lọ. Fàlàǹtẹ̀ náà tajọ wà láyé lónìí.

gbogbo nǹkan ọdẹ̀ ní kápá lórí gbogbo nǹkan. Àlàyé àkíbò lọ́wọ́n náà sábí máa kásábù máa tààrọ kààlà Àwọn àkọ́ lọ́wọ́n náà sábí máa kásábù. Máa tààrọ kààlà sọ́hírí àmì dáàbà kò ní ṣẹ́kù kankan lórí ilẹ̀. walakin yu'akhiruhum ila ajalin musamma. Ìkọ́ ń kọ̀ fi wálẹ̀ ní tó ní kálukú ń dára ọwọ́ rẹ̀ torí díjọ́ kan ní tàmà wá ṣẹ́ náà jẹ́ lókè kana bi'ibadihi basira. Ọ̀nà ọlọ́ọ̀bá òun rí wa, òun á dẹ̀ fún alábọ̀ gbogbo tá wa ṣe o òun a fún alábọ̀ o. tọ́ adúpẹ́ fọlọ́run ilé náà ni tí a fi ń parí tafsir wa nínú suratu Fatir nínú Ramadan wa ti ọdún yìí àbí ọlọ́run àbá subhanahu wa ta'ala kí ó jọ àwọn ọmọ ìyá wa tí ọlọ́run fi ṣòrògbọ̀wé ètò yìí ìyá wa Maryam Adeniyi àti ìyá wa Sidiqa Adeniyi àti sísà wa Sulekha Abiola olúwa tó mi sìn àbí ọlọ́run bá fún wọn kó bá san ní ẹ̀san dáadáa ìnáwó tẹ́ ṣe yìí ọlọ́run kó jọ kó jẹ́ kí nǹkan yín tó pọ̀ sí i níwòye ẹ̀mí kọ́lá yín tó ti gùn kèsì jù báyìí lọ ìnáwó ńlá ni kíyàn tó tọ́ ọbọ̀ ń tọ́lọ́run fún kó tó fi ṣe tọ́lọ́run báyìí àpàdà sàbúrú tẹ̀fín ní ṣe dáadáa báyìí máa kọ̀nà kó má fi kàn yín irun mu lówó ṣòro fàtú ṣùgbọ́n ní tọ́lọ́run bá fún tó bá lè na ó lẹ̀yẹ ká ṣàdúrà fún irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ àbẹ̀ọ́lọ́wọ̀n bá kó jọ àpàdà sàbúrò ọlọ́májọ́ kan yìí láíláyò ọlọ́jọ́ kan tọ́rọ mm. gbogbo ẹ̀lọ́ olùfẹ́ lápapọ̀ náà àbẹ̀ọ́lọ́wọ̀n fún yín kọlọmbà sún ilẹ̀ sùn dáadáa. ọ̀pá yín nígbè àmì má gbòmí lójú yín. àmín àmín. má pa àmì má gbòmí lójú yín ìbànújẹ́ kì í jẹ́ kẹ́mi ogun máa bà mí nígbè àmín. Bàdánwò bá jẹ́lẹ̀ sọmọ ẹ̀dá kan. Ayáríwì bàdánwò bá ṣẹlẹ̀ sọ ọmọ ẹ̀dá kan àwọn ọ̀rẹ́ wọn lọ́lọ́hún àdì àwọn ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́hún ló mú àtọ́lọ́hún àti àtọ́lọ́hún ló mú kó máa káyín nínú ayé àtọ́lọ́hún ló mú àtọ́lọ́hún àdì kò máa kàn yín nínú ayé yín. eléyìí náà kò jẹ́ wákàkó tó máa jáde àfún yín ìwòye mi abẹ́lọ́ nkara ti tún yín jù báyìí lọ. ìwòye mi abẹ́lọ́ nkara ti tún àwọn náà jù báyìí lọ. wọ́n àti tá à ń ṣe kọ́lọ́njú lápá nínú ìgbésí ayé tí kó lápá nínú ìgbésí ayé tiwa náà àti ti gbogbo olólùfẹ́ lápapọ̀. yàtọ̀ hàkì central mosque wà nílẹ̀ mẹ́ madrasa tó wà ń bẹ̀ ó tún ti gbìnàyà báyìí ní bá a ṣe ń parí Ramadan. bákan náà dáwọ́tò lè wá àtẹ̀yìn ní òkè bùkún ẹ̀pàdé sọ̀sọ̀lọ́ wá sí ń bẹ̀ náà ilé ẹ̀kọ́ ń lọ wá sí ní kọ́kọ́ là ń ṣe àkọmọ́ ń kéwú kódà à ń ṣe program ti weekend bọ́dì fáwọn ọmọ ẹ pè wá àwọn nọ́mbà wa ti wà lọ́wọ́ yín lẹ́yìn ètò àǹfààní afẹ́ jẹ́ fàlẹ́ òmọ̀ lórí dáadáa àbẹ̀lọ́ kó má ṣe wá ní àdáyérú àtàyè ṣe ní kọ́lọ̀ kò ṣe wá. Àmín fadilatu huwa Dr. Imam Ishaq Abọ́lọ́rẹ́ Muhammadu Awwal ọlọ́mọ jẹjẹ ká rí yín pẹ̀lú rí dáadáa àlékún aláfíà ara tó nana tọ́lọ́mọ́ tẹ̀bà ṣe fún ìdákun tàdá ìlímìnà àlékà bí náà ṣe rí rí kò ní dá bọ́lọ́run ṣe ṣe yìí kó wá jẹ́ pé mímọ̀ yẹn ẹwà fi ń ṣe àwọn ẹ̀nà bó ti yẹ náà wọ́n bọ́lọ́run bá ti wá ní kéèyàn ní mímọ̀ ní tí ó máa jí àǹfààní ibẹ̀ ní kéèyàn náà máa ná fàkọ́ irú ní ìbáàdì àlèmọ́ wà mọ́ fi dájú nú ayé òun náà lẹni tó mọ̀ tó wá ń lo mímọ́ rẹ̀ ìmọ̀ náà ọlọ́mọdé ò jọba láíláí èròǹgbà ọ̀tọ́ ọlọ́mọdé òṣèmọ̀ yìí lára ó ti ń dùn yín ọlọ́run jẹ́ ó dùn kalẹ̀ kẹ́ máa padà tọrọ jẹ kẹ́ máa padà tọrọ mú kẹ́ máa padà tọrọ ẹ̀wù ọ̀dọ́ lákùnrà ní ìbò tí ń dùn yín ọlọ́run jẹ́ ó dùn kalẹ̀. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpò ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ nìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́mẹ̀ abẹ́òkúta